nítorí ìfẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yá pa nítorí ìfẹ́ ká má gbé ní rẹpọ̀ tá bá ti ń lo ìfẹ́ ká jọ máa láyọ̀ tá bá ti lo ìfẹ́ ká jọ máa nítorí ìfẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yá pa nítorí ìfẹ́ ká máa gbé ní rẹpọ̀ náà bá ti lọ ìfẹ́. kọrin sí ẹ létí a ní kò mọ́kọ wálé o kàn o mọ́kọ wá o wá fún fẹ̀rẹ̀ o ló fẹ́ ṣe bísínẹ́sì ṣé ẹnu lásán máa ń dún yànmùyànmù ni àbí àgbá òfìfo máa ń pariwo àánú ẹ ṣe mí o ṣé mi ni màá kówó bísínẹ́sì fún ẹ abọ́lẹ́ tó máa rẹ̀ lọ́wọ́. ìsá mi tí mi ìbá léèyàn mo lọ́nà mo ọ̀pọ̀ lọ́ọ́ máa hẹ́pù ọlọ́run á ràn mí lọ́wọ́ bóyá nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí ni pé mo ti sú yín nínú ilé. èmi ò sọ pé ó sú mi o ah. ah, tààrà ẹni mò ń bẹ sọ ṣó ti yẹ kó tètè wá àkànṣe ilẹ̀ ń ṣú àbẹ́lẹ̀ ilẹ̀ fẹ́ máa bá káàkiri tẹ́ yí kiri bí odó ìgbìrà ah, àánú ẹ̀ ṣe mi. mo ti jáde jà sísá ẹ̀dẹ̀ ṣe oúnjẹ kẹ́ ẹ ṣe tèmi náà mọ̀ torí mi ní pẹ́ kí n tó dé. Oh, Bobo, that's fine. Oh ó ó dá mọ̀ yín báyìí báyìí ó dá. bá mi wọ́n fadékẹ́mi bá mi wọ́n fadékẹ́mi ó bóyá irújọ́ mi káàkiri ẹ̀ mi ò láìkí ẹ̀ ẹ́ tó bá jẹ́ nítorí nílà káyè ni ṣé ẹ̀kọ́ tó wá bẹ́ẹ̀ kó wá máa rojọ́ mi bóyá irújọ́ mi káàkiri náà ni pé mo mọ ọtí ṣé mo mọ ọtí mo já skọ́tà ni àbí mo mọ ọtí mo tọ̀ sára ni ẹ́ ló wá rojọ́ mi káàkiri mi ti fẹ́ sílé nìyẹn o. dàgbò tí ẹ ní sùúrù mo ní kó jókòó ọmọ yìí ọ̀rọ̀ tó wá bá mi sọ́ọ́bì yìí ọ̀rọ̀ bísíǹsì mi ìfẹ́ mọ̀ bí abisẹ́ wà bẹ̀ mo mọ̀ kó wá rojọ́ mi fún ẹni bóyá rojọ́ mi káàkiri náà nìyẹn bá rí kìlọ̀ fún gidi gan. báyọ̀ báyọ̀ dàbọ̀ mo ní kí ló sọ ní. bọ Fadé ṣé ìwà àti Dàpọ̀ ń jà tẹ́lẹ̀ yìí. Dàpọ̀ bínú bẹ́ẹ̀ rí náà I've never seen Dàpọ̀ like this before mi ò kò kò tiẹ̀ ṣẹlẹ̀ rí. mi gbogbo kúndẹ̀ máa wọ I didn't mean it for evil now I meant well.

torí ìdí èyí tọ́pẹ́ ò ní lè fẹ́ kọ́lá o. léèrè ṣé òun gbọ́ ohun tí wọ́n wí o ẹni tí wọn náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kéèsì ló jẹ́ ẹmọ́ra yìí ẹ̀gbọ́n ìyá rẹ̀ ló bí. èmi tí wọ́n bí lé ìyá rẹ̀ rèé o. ẹ̀gbọ́n ìyá rẹ̀ ni tọ́pẹ́ kò sí ohunkóhun tó lè pàwọ́ débì yìí pọ̀ ju pé kẹ̀jẹ́ tẹ̀gbọ́n lọ. kàkà ọ̀ gbọ́dọ̀ fẹ́ kọ́lá o. láéláé kò gbọ́dọ̀ wáyé ni o ẹ̀ gbọ́dọ̀. Hmm. débi yìí. Hmm. kí ni mo ṣe what have I done to deserve all this ìwọ walk, fẹ́ pa ara Why láì jẹ́ kí Do you know? To tó bá para ẹ tán kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí mi ó dẹ̀ máa ń sọ mi always pé you love me She kò tó fi sọ fún mi lélẹ́yìí now listen and listen nation tó bá make attempt àti sọ pé fẹ́ pa ara ẹ̀ I will have no other option than to kill myself too. ìwà tí ò tọ́ sọ́mọlúwàbí o kò tọ́ ni iṣẹ́ tí ò yẹ fọ́mọlúwàbí o kò yẹ ni. It will be a case of one death two lives lost. Tọ́pẹ́, are you serious? Yes not it and not it well. bá mi sọ òní àti kọ́lá dẹ̀ ti ríra lórí ẹ̀ àti sọ̀rọ̀ gan lórí ẹ̀. mo ti bá kọ́lá sọ̀rọ̀ kódà gan mo ti ẹ̀ pé lórí fóònù gan ni pé kó wá rí mi lé so bó dẹ̀ ṣe délé tí mo ṣàlàyé fún inú ẹ̀ gan dùn wípé màá mi ti rí ọ̀nà kan tó fẹ́ bá wa rìn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. tó ti gbọ́ báyìí ìlọrọ àwọn alájọ mi mo rí ìjẹun adébọ̀wálé ìjẹun oníbùdó wọn kì í fọkàn balẹ̀ kí wọ́n á gbowó yẹn àmọ́ kókó ọbẹ̀ ni wípé <laughs> adéoyè bẹ́jẹ̀ máa sanwó mi o owó olówó ni o fara wọ́n bì kan ni o ẹ jọ o. màámi ṣé ẹ bá ṣe máa sọ yẹn kọ́ ni problem o ẹ náà mọ nǹkan tó wà ń tà ń sìn kódà àgbà àjọtọrọ yẹn gan ti ṣẹlẹ̀ gan èmi gan ti jáde lọ́tún lọ́sì káàkiri káàkiri àmọ́ kò sẹ́ni tó fẹ́ rẹ̀yàn lọ́wọ́ ẹ náà dẹ̀ mọ̀ bí gbòòrò ṣe rí nsìn àfikún lọ́ọ́ ṣàníyàn ni o. ẹ màámi ọkọ mi ẹ ṣe gan ṣe rí ẹ má dàrá yín láàmú torí pé tẹ bá tún lọ gbowó alájọ abẹ́tún lọ gba alájẹsẹ́kù bíi pé èèyàn tún kúrò nínú fry pan from fry pan to fire ni torí àwọn alájọ ẹ̀ máa sáré ọjà padà oní cooperative interest àtúmọ̀gùn orí ẹ̀ màmí ẹjọ́ torí ọlọ́run ẹ má dá sí ọ̀rọ̀ cooperative àbí alájọ má dá sí. ṣé tiẹ̀ rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti wà ní police station àwọn ọlọ́pàá dẹ̀ ti ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ó ti wà nínú written document àti ṣe agreement bó ṣe máa san owó so no cause for alarm. bẹ́ẹ̀ sọ́hùn. nígbà tí ó gba níta síta níjọ sí ìwọ àti bàbá àgbà àtolówó ṣé kò sí ọlọ́pàá ńgbà yẹn ọlọ́pàá ti dà sí i kó burú tẹlógún máa ń yí ẹ òun lọ́run tó tọ̀ ń bọ̀ kó tó kàn bá ṣe tèmi fọlọ́run gẹ́gẹ́ bí ìyá ọmọ. kọ́lá púpẹ̀mù kò ṣe tó nímọ̀ rè òun ni màmí bẹ́ẹ̀ sọ tó tún kájídé borí bí fáàmì ibo kí ni ìṣòro ẹ̀ náà kí ni púpẹ̀mù ẹ̀ o tún bẹ̀rẹ̀ sí sọ́ọ̀sì ẹ ti lọ police station kan kíní kan kó wa ó ní màámi sọ pé njọ́ta ẹ lọ wọ́n fi pa lẹ́yìn dànù síta ni olójú ti ra ó lé o jẹ́ rọra kọ́lá o jẹ́ rọra pẹ̀lú àwọn agídí agídí ẹ̀ tó máa lò yìí rọra o èmi sọ tèmi tó o. bọ́dà mi ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín bọ́ àgbàlagbà ni ẹ jù mí lọ tí ò bá ju bí ọdún méjì mẹ́ta kan ẹ máa fi jù mí. gbẹ́nu sọ́hun òun bá mi bí ọdún mẹ́jọ ló fi jù ẹ lọ tí mo fi rẹ́rẹ́ ni sọ tó ní sọ. gbẹgbẹ. ẹ̀yin kàwé díẹ̀ bọ̀dá mi ẹ kàwé ìwé yé yín ẹ mọ̀ túmọ̀ pé téèyàn bá ṣe agreement tàbí tí nǹkan bá wà ní written document agreement ti wà bó ṣe máa san first tranche second tranche àti final payment mi so màmí ẹ fọkàn yín balẹ̀ o òkú ìyá ẹ̀ ni òun ló máa sin ó máa sanwó mi. ó dé àmú ti gbọ́ o tó bá la máa ṣe náà la máa ṣe wọn ló kú lọ mo tún sọ ọ lẹ́ẹ̀kan sí ló lọ tó tọ̀ ń bọ̀ wọ́n lè fẹ́ ṣe kó ṣe. màámi màámi ṣe tẹ̀ rí yẹn ọlọ́run á fún wa ṣe yín ò tẹ̀ ṣe problem ọtí eyín mà ẹ fọkàn balẹ̀ ọlọ́run fún wa ṣe mà. arákùnrin tó ẹ bá ti ń lọ òun máa padà wá a máa ríra fọ́sọ̀ ní ìyá àtọmọ. Ah, ah. màámi èmi ń kọ́. ọmọ nìwọ náà. <laughs> ewu oníṣòwò ní problem ẹni tá a ṣe yàn lọ́wọ́lọ́wọ́ yìí tó ń dẹ́wà lẹ́nu ẹbí àfi ká kọ́ yanjú tiẹ̀ kìí pé bóyá mo fẹ́ rí fún nǹkan tó yàtọ̀ sí nǹkan tó ń ṣe lọ́wọ́ yìí. bọ màmí ẹni kí n lọ kí n padà ah, tí n bá wọ mọ́tò lọ tí mo tún wọ mọ́tò padà ń sìn wasting of money ló máa jẹ́ and the stress mo tún máa pass through ẹ ṣe kúkú jẹ́ kẹsàn-án nǹkan tẹ fẹ́ sọ fún mi ń sìn ká finalize ẹ̀ because mo ń lọ sí riaza and then mo ní location kan tí mo fẹ́ lọ. bẹ́ẹ̀ sọ́hún riaza location yìí náà ni bí báwa dé náà nínú ìwé olùdálé ìlú òfin ọlọ́kàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ti bẹ̀rẹ̀ nítorí o tí ì dé riaza o kẹ́kẹ́ nínú riaza location lọ ọba bẹ̀rẹ̀ kó máa wà. bá a sọ̀rọ̀ o ó tún bẹ̀rẹ̀ o. màámi ẹ fọkàn balẹ̀ gbàdé sínú kó wà yẹn àkótó bẹ́ẹ̀ kó máa wà ó máa wá bá yín jẹ sí lọ́wọ́ mi. ẹ wọ àwọn tí fẹ́ẹ́ máa lọ. ṣé ìwọ kọ́ mi àmì kíyàwó ẹ̀ ṣé àbọ̀dé máa ṣọ yín pàdé wa láyọ̀ ó ẹ ṣeun mo ní ọgbẹ́ òkú nínú má lọ jóná. yes. Ah, uh, um, àwọn patient mélòó ló wà ní ward? There five, sir. Okay, ṣé ẹ dẹ̀ ti ṣe uh, routine check fún gbogbo wọn? Bẹ́ẹ̀ni, Okay, so what is the problem? Hmm, nǹkan tó yẹ kí wọ́n rí yín lára ẹni pé dókítà wọlé ló ràn sí i bọ́sálẹ̀ àná wọ́n gbé aláìsàn kan wá lálẹ́ àná so ènìyàn dẹ̀ sick gan so dókítà wọlé náà àtẹ̀lẹ̀ sí wọn bọ́ ẹnìyẹn kò lówó kankan dání so wọ́n àtẹ̀lẹ̀ sí àárọ̀ iná wa ní ẹnìyẹn pàwọn lè garanti ẹ̀ fún bẹ́ẹ̀dì bíbí akínsọ̀fin kẹ̀dí charges. all right um, well it's quite understandable um, would that be all. yes sir. kò sí nǹkan kan tó fi kún. no matter sir. all right no problem. You can go. Okay, sir. Okay, sir. Maji, mi ò dẹ̀ ń ṣe báyìí fún mi náà. Kí And dẹ̀ promise me, mo sọ fún yàrá ní just only two hundred and fifty thousand péré mo fẹ́ fi sáré ṣàwòrán kan ni and you promise me you will send it to me mo ò rí kí ló ṣẹlẹ̀. Hmm. jíde. mama. kí ló dé tó jẹ́ pé owó owó owó owó ṣáá lọ̀rọ̀ ẹ̀ ń kàn. Ah, ṣé bẹ́ẹ̀ kí n kú ni. kí ló fẹ́ pa ẹ́ owó náà ni ah, náà. ìyá àkúngbà náà. ẹ má jẹ́ ń kú náà tí bá kú kò lè tẹ́yìn lọ́rùn náà. kí ló dé tó jẹ́ pé wọ́n fi ṣe ẹni ìwọ ọkùnrin ó kú jẹ́ pé owó ló ṣàmà máa béèrè ṣá all the time. ẹ̀yin lè rò náà ah, ah. men got to spend money. men got to ọbọ mi lè wáyé kó ti máa gbowó. bó ó ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe ẹ̀yin náà ṣì máa jẹ eh, honestly ẹ mọ èrè tẹ́ máa jẹ lára mi ni. mama good ẹ ká sọ. Ah, <laughs> are you? Olabisi abi? Yes. Ilé ìfẹ́ tèmi sí mi dáhùn. Jókòó jókòó jókòó. Pẹ̀lẹ́ díà. Yes ma. Ṣé o wà okay? Ẹ wo, fún fine. Kí ló fẹ́? Mo mo wá sọ́yà àdúgbò yín bíbá ni mo ní kí n check in pẹ̀lú wíìgì tí mo ní kí bá mi ṣe. Ah. Àwọn ọmọ yẹn dẹ̀ ń ṣe lẹ́ẹ̀kan o, wọ́n ti fẹ́ parí ẹ̀ o. Òótọ́ jọ ṣé kò pẹ́ jù lọ́la? Mm, ok ẹ jẹ́ kí n fi yín lówó sílẹ̀ tó ti bá ti wá sádùúgbò lọ́la màá lè wá gbà. ọ̀rọ̀ àìjà ò ṣe Thank you very much. okay eight thousand náà ló thank you very much o ṣe gan ni o. rárá sa uncle. hello my dear sister you are welcome. Well, do pẹ̀lẹ́ jíde ó kú iṣẹ́ olúwa aláfiṣe ìlẹ́ o ọ̀gbẹ́ni má fọwọ́ kàn mí. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn rántí nǹkan kan sí pé mo ní appointment mo ní meeting kan tó yẹ kí n attend but please please i repeat it please ẹ jọ owó yẹn ẹ bá mi ẹ bá mi ṣe bóyá títí rọ̀lẹ́ i will get back to you ẹ jẹ́ mo fẹ́ miss meeting yẹn. ẹ bá mi ṣòwò yẹn jọ ẹ wò bóyá títí rọ̀lẹ́ mo máa padà dọ́dọ̀ yín lórí kíta máa against mi ẹ jẹ́ kí n sáré ó ti yé yín. Ah! ọmọkùnrin ara ẹ̀ ò balẹ̀ rí láyé ẹ̀ mo wá mo wá báyìí lápẹ́ ẹyẹlé ẹ̀ ń gbé. Hello, baby. How are you? Fine. One more lot of Mama Gold Nisin. Yes, I'm, I'm so sorry. I don't want you to feel embarrassed. Can I have your number? Báwo ni Mama Gold ṣe jẹ́ sí yín? Mama Gold, Oh my God, she's my sister. Hey. Eh. Anyway, oh my God, no, they're nice, Shan. Can I have your number, please? No problem. Thank you. Yeah. I will give you a call. No problem. Yeah, bye-bye. jẹun yín ni ah, oúnjẹ tí mo ti gbé sílẹ̀ látẹ̀kan bó lè ṣe ń ṣe báyìí okúnú la fi ń gbé tìta náà ah, kí lẹ̀ ń ro gan-an sọ fún mi àbí lórí ọ̀rọ̀ bọ̀dá kọ́lá yìí náà lẹ ṣe ń rò for how long lẹ fẹ́ ṣe gbogbo eléyìí dáa ẹ má ṣe ra yín léṣe ẹ fi bọ̀dá kọ́lá sílẹ̀ ẹ jẹ́ kó lọ ní tiẹ̀ you are pretty enough to have any man of your choice what else kí ló tún wá kò tẹ́ kí lẹ́ ń dara yín fún ẹ tún sunkún ni ah, àti tọpẹ abẹ ti lóyún fún bùrà kọlá ni kí wàá ló fẹ́ kún ilé ẹ fi rònú ṣe ra yín léṣe sí ah, ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ gbọ́kàn yín kò ń bẹ èèwọ̀ nílẹ̀ Yorùbá nígbà pọmọ ìyá méjì fẹ́ra wọn nìyẹn ọmọ ìgbọ́n mọ́ sí ah, àti tọpẹ ẹjọ́ torí Ọlọ́run ìyọkọ mi ẹ má sunkún mọ́ ẹ tún sunkún yìí náà ni. Eh bí ọkọ mi àtúntà dé àwọn ẹjọ torí ọlọ́ọ̀ má sunkún mọ́ ẹjọ ẹ má sunkún ẹkún yìí náà tún máa ó tún máa ń kó bára ni olórí kan tó ń ṣe fara ẹjọ ìyọkọ mi ẹ tíráì láti jẹun ẹ jẹun okúnú la fi ń gbé títà ẹ jẹun ẹ jẹun. èmi náà ọlọ́run èmi ni kéjì ṣe báyìí fún kéjì pè mí ó ní mo rí ẹgẹ ẹgẹ <laughs> èmi kéjì ní ọwọ́ mi dàbọ̀ ọwọ́ wọn ó nínú igbó ló yẹ kí n lọ́mọ dé ó ní kẹ̀yẹ́ kí n mọ gbáàrin èrò rárá hmm. èmi ni kéjì fi àbùkù kàn kéjì tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run wà lókè o wàá gbà bẹ́ẹ̀ ni wàá gbà màá jẹ́ kó mọ̀ pé <laughs> kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ bẹ́ẹ̀ ni lóòótọ́ mo rí báyìí ṣùgbọ́n ọlọ́run náà ló ṣàdá mi ọlọ́run tó dáwọ́ náà ló dé mi náà kejì èmi lọ sọ pé mo rí ẹgẹẹgẹ bẹ́ẹ̀ sì ni èmi náà lọ sọ wípé inú gbólọ yẹ kí n lọ́mọ gbé o ti ní ṣe ìwọ fẹ́ gbímọ jọ èmi ni tèmi dáwọ́ kọjá hmm. kejì wàá gbá o. Mm o ò tí ì rí nǹkan kan mọ́ wọrí èmi náà mọ nǹkan tí mo ti ń ṣe kejì èmi náà wá wọ̀rọ̀ kára mi fi ṣàdá hmm, ọkọ mi lóró ó sì dìde dán kémi náà fi oróhùn kí fi gé ọ jẹ hmm, ṣùgbọ́n o ti tèmi àdìgún ló padà ṣe bẹ́ẹ̀ ni èmi náà wá wọ̀rọ̀ kan fi ṣàdá nítorí bá ti yá kan kò tún pẹ́ mọ́. mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. torí ọpẹ́ ní pẹ́ wọ́n ṣáyàwó òde ògbólú hmm. ìyìn ní fúnni ní ìyàwó ìdí adífá fún ọ̀mọ̀nà jẹ̀jẹ̀jẹ̀ tá a ṣe lóore tí ìdúpẹ́ ó ní kinní yìí ò rí bí tírí ìgbà òtò bí ó ti gbà tí bí ẹni lọ hmm. rẹ ní tó kó ọkọ ọmọ ó ọmọ ni bàbá mi ẹ wò ó ṣe ajẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ni ah, ṣé eré tí mo ṣe fún yín kékeré sí ni níwọ̀n ìgbà tẹ́yìn gan bá ti ń ṣe ní tó ń dùn mẹ́mi náà èmi náà gbọ́dọ̀ dùn yín nínú ah. bàbá mi ẹ̀yin ò mọ̀ pé iṣẹ́ tẹ́ ṣe fún mi ó ń jẹ́ ni wàrà wàrà wàrà kí má tí ì bù sára ni kí má jáde lásán gan ó ń ṣiṣẹ́ mi wá ní ṣe kùsùfẹ́yìn náà ah, rárá ọwọ́ tọ́ ní mú ọwọ́ tọ̀ wá nù. bẹ́ẹ̀ ẹ àti tí ò ń ṣe kíní tọ̀ ń ta yìí kò ní tán bọ̀rọ̀. àṣẹ o. òórò wo ń bẹ. àṣẹ. ọrẹsẹ kan oṣù làgbà wọgbọ àgbàgbọ ìjòkó àwọdà àgbọdà lọ́wọ́ ọlọ́dún orí kan oṣù làfínì wọn aláfínì àfínì o gbogbo bí ọba dùn wọn mọ pàfìwò àfìwò. àṣẹ o. òórèrè ayọ̀ o. àṣẹ o. agbọ́n bí àkó agọ̀ bí àkó àkọ ọ̀gọ̀gọ̀gọ̀ bẹ́ẹ̀ làkọ ọ̀wálé hmm. ẹja sọ fóńlé kó wùwà pẹ̀lẹ́ hmm. ká sì sọ fàlejò kó wùwà gbọ̀dọ̀ hmm. bóńlé ọ̀bá wùwà pẹ̀lẹ́ tàlejò wùwà gbọ̀dọ̀ àkókò yóò rìnlẹ̀ ní ìtọ́tán máa gbọ́ yẹnẹyẹnẹ kẹ́ni ó ṣe mí wọ́n tó ah. ṣe jù bá ń lọ. ẹ wo bàbá ó wá ní ọmọkùnrin kan tó wà lọ́wọ́ mi báyìí ibu owó ni kí má ì tí sọ ni a ti máa rò fún mi a ti máa rò fún mi. Ah! Baba, iṣẹ́ yẹn down. tẹ̀gàn ní ẹ̀ bàbá mo wá níbèrè kan tí mo fẹ́ béèrè ẹ dákun ṣé iṣẹ́ yìí ṣé mo lè lò fọkùnrin mi. manankari hmm. manankari kọ́dà ò lè lò fún èèyàn àgbà. àgbà bí o. ebi sẹ́ ti wọ̀ mọ́ ni. àgbálùmọ̀ ni kí wọ́n máa ka ọbẹ̀ ń ká kòkó. ẹyin tó láyé ìbá lọ́dọ̀ ẹ̀yin ẹyin tó lọ́rùn ìbá lọ́dọ̀ ẹ̀yin ìbàyà mi ò sòrò ń ta apamọ́wagun hmm. òdo kìkì òru. ìyá mi lọ lọ́ba ọ̀bẹ̀dú ọmọ ayín kínní bọmọ kèrègbè jákèrègbè sókè kèrègbè sókò ọba dẹ̀rẹ̀ lọ́ba ọba tí ń bara ẹ̀ wò ambeleta sí ọmọ ọlọ́mọ ọba saka. àfọgbọ́n àbọ̀rúbọyé o. àwọ̀ ìbọn ṣiṣẹ́ o. kíkú pamọ́. ayín ikú pamọ́. ẹ kò lọ́kẹ́ oníkùrùkù ẹ oníkùrùkùrù òfò oníkùrùkù kò jagun ọ̀dẹ̀dẹ̀. àtòkèrè mo ti ń gbọ́ tẹ̀ ń jà láfáfáfá. ayọ̀ mò ń dára mi ná dùn ni ẹ mà wípé dandan fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra mò ń dára mi ná dùn ni. mo ti rí pé lálejò ìrìn lè dúró. ṣé ò sí. ọ̀dà àjọyọ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà àkàrẹ̀ o yẹ́yẹ́ o yíyẹ ní yẹyẹ ní bóun ti máa sapá bí apá fàájì náà yóò wá ta kákákákáká ọmọ ni nǹkan kan náà lẹ́yìn. bàbá ṣé ẹ máa rákùnrin yẹn ni. àti pé bó ló ṣe jẹ́ sí i. ọmọ mi ni mo mọ̀ gan-an kódà ara àwọn tí ò jẹ ń tẹnu ah. ara àwọn tí ò jẹ ń tẹnu ẹ sí ò le ọ sí ọ. àṣẹ mi kẹ ẹ Baba. ẹ àkáǹtì yẹn náà ni. ẹ̀lú ẹ̀lú mi èyí tó ń fún ẹ eh, fi. lórí eh, mo tún fẹ́ bá yín fowó oúnjẹ ní síbẹ̀ ni. Ah! kí n tún fi dúpẹ́ orí ah! kẹwàá tún bá mi wé tó tún wúra tó tún gbéra kó lè gbà nígboro pé mo ní bàbá kan bàbá gidi ni ah. Ah. bàbá tó tó fẹ̀yìntì. ọmọ mi máa fẹ́ bà mí jẹ́ o ah. ọ̀pẹ ni pé wọ́n ṣáyàwó òde òkú lè yìn ní fún ni níyàwó èrè àdìbàbọ̀ mọ̀ràn jẹ̀jẹ̀jẹ̀ tá a ti lórí tí èdè ẹ jù bẹ́ẹ̀ lọ bàbá. ẹnìkìnní yóò rí bí tí rí ìgbò tó bí títò àtẹ̀ntà àti lórí tí òdùpẹ́ bí ọlọ́sà kẹrẹ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ mi ìwọ náà sì rí mi wò mí. Timilady, she enjoy her alone. Yeah, sure, I did. It was super fun. Mm, yeah. Are you sure? No. Mm. God, I'm sure you love it. Yeah, sure. I did. I'm such a great that. I love that you love that. Me, busy, busy, busy, busy, busy. I shall do this some other time. Ah, some other time, you see? Uh -huh. You know the nature of our job now. Yeah, I want to been a while because I just share up on you. And you know we are all slaves to the wig and we are slaves to the court. So Matt said, don't even try it. Shut mm. up. Mom, don't say, don't come and spoil my mood right now. Tèmiládé ah. Tèmiládé. fìmọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yapa nítorí ìfẹ́ ká má gbé ní rẹpọ̀ tá ti ń lo ìfẹ́ ká máa láyọ̀ tá ti ń lo ìfẹ́ ká máa lọ́lá. I'm fine. Oh. What's about? You're up. I'm fine. manage. Oh, jókòó ó má jẹ́ kí n jókòó mú kàn ní kí n wá wù ẹ̀ ni. Eh, ok jẹ́ kí n ọ̀fà yín kankan. ọ̀fà mi kí lè fẹ́ ọ̀fà mi má dàrẹ́ láàmú. jẹ́ kí n bẹ gẹ́ soft drink náà. wọ́n fi sílẹ̀ jàre mú kàn ní kí wọ́n fi promise mi ni kó má dàbẹ́ ni pé mi wà wù ẹ̀ mo lè ti rí ẹ̀yìn sìn báwo dẹ̀ lọ́rọ́ ṣe ẹ wá mo ṣì wà lẹ́nu ẹ mo ṣì wà lẹ́nu ẹ ń pro post láti yà mú fèmí ìyá náà ṣẹlẹ̀ lágbára ọlọ́run ẹ̀rọ àmì gbà báyìí kí n disturb ẹ kò lè dálejò ẹ lóhùn ṣé ti gbọ́ ọ̀rọ̀ ikú take care o. ẹ kò dúró jẹ́ kí n sí ẹ ọ̀fẹ́. kì mí kọ́ ọ wọ́n dọ̀rẹ́ láàmú dálejò ẹ lóhùn it's okay ah mẹ́ẹ̀pọ̀ ọ̀rọ̀ ikú take eh, care. Queen Queen. Queen. Alpha. Queen Alpha. Kọ́lá ó ga ọ́, ò ní any regard fún mi at all. Mi wà ń bíbá ẹ̀ látàárọ̀, o ọ̀fà mi ní ọdún àárí omi, o ọ̀fà mi lẹ́nìtìn. Èèyàn kan dẹ̀ wọlé ń sìn, òun bí kí ló fẹ́ kínníkínní kan, òun fẹ́ lè gbé gbogbo ilé fún, ìtàn fẹ́ náà, o ò lẹ́ni respect fún mi. Queen, o ò mọ iye ara ẹ o, ọlọ́run dẹ̀ jẹ́ kó mọ iye ara ẹ ṣé nítorí gẹ́ù yẹn èmi sí yẹn ah ọlọ́mà jẹ. oh if you say so i believe you. you have to. baby <laughs> it's okay. that's my girl. tètè àsáré change obìnrin ọmọ dáàdì sórí each time tí n bá ń rí ẹ ṣe ni máa ń rojú dáàdì lójú all the time. mm. <laughs> point. Baby. So fẹ́ràn nǹkan tó bá ń lọ léèlè. No, not at all. Baby just have it. <laughs> ah no no no. Don't worry me need them. No, mo kàn fẹ́ kó mú dání ni. It's okay, it's okay. <laughs> Ṣé ìwọ ló kàn má disturb ẹ lórí àwọn bébì yẹn? Àwọn ọmọ tí wọn ní anything kan máa ọ́fà You're just disturbing yourself. Ẹ ṣe gbọ́n appreciate ẹ. Thank you very much. <laughs> Ẹ bọ̀ tó bá ń lọ lé má sáré o oh, ṣe olùkọ́ra oh. máa drive jẹjẹjẹjẹjẹ immediately tó bá rẹ̀ ti ń délé kó ṣe kí ni hello. káyọ̀dé ọ̀rọ̀ àṣàbí báwo ló ṣe jẹ́ mò ń gbọ́. Ah, mi ì tiẹ̀ lè explain ọ̀rọ̀ àṣàbí mi ì tiẹ̀ lè sọ pé bó ṣe jẹ́ rèé ọ̀rọ̀ àṣàbí yà mí lẹ́nu mo rí i báyìí kí n dẹ̀ mú àṣàbí ó wọnú ṣọ́ọ̀bù kan mo tẹ̀lé wọ̀ ìwọ tí mo tẹ̀lé wọ̀ bóyá ó disappear àárín mi mọ̀ àbígbà tí máa ń wo fíìmù Abidjan àtàjọ àti ládùúgbò tí wọ́n dẹ́kun ra. òfónì náà. Káyọ̀dé. ṣó fónì ni. <laughs> ìwọ rí àṣàbí ó rí ó lọ ó pòórá ó ṣe ah, ah, ṣó àti fíìmù ni. Ah, ṣó fónì ni ṣé o art ni. mi art film kò tiẹ̀ yé mi. ìgbà wo ló dó ní tíátà tó èèyàn kan pòórá ramu ò dẹ̀ gbà mí ẹ ṣe bí ìwọ ń ṣó lójú bámidẹ́rù bọmọ mi bíi ti ramu ojú ẹ gentle ojú ẹ calm. ìwọ rí àṣàbí o tẹ̀lé wọnú ṣọ́ọ̀bù o fẹ́ mu ó dìsàbí àbí ah, ramu kò máa yé mi. ìgbàdí ṣé o tiẹ̀ rí gbogbo ìtẹ̀sọ́dún ọ̀rọ̀ tó tiẹ̀ ń sẹ́ ọ̀rọ̀ rírun gidi. ṣọ́ọ̀mọ́ pé owó kó ń pé là ń sọ ìṣá. Ah, owó ni o ó mọ̀ pé ó kó pé láǹsọ̀ ó ṣe é ṣe kíní ibi tẹ́ bá jọ dì sí ní kẹ̀tẹ̀ tí a sọ o ibi tẹ́ bá jọ dì sí ní kẹ̀tẹ̀ tí a sọ o gbogbo ètò ìsọ ibi tẹ́ bá jọ dì ní kẹ̀tẹ̀ a sọ o ok ẹ wo ẹ mọ nǹkan tẹ́ máa ṣe ẹ fún kí lè ní tó ṣú ẹ fi dá mi màá mú kó sáwọ nínú olè màá mú ẹ fi dá mi. ẹ ẹ ẹ mọ tèmi tiẹ̀ wá rò. kí ló rò. ẹni tá à ń sọ̀rọ̀ yìí ó náà sì lè ṣe wá ó dẹ̀ Customer kọ́sọ́mà wa ó dá síbi kan kò dá síbi kan ẹ gbàgbé gbogbo yẹn o owó kówó pélé lè sẹ́ mo ní kílẹ̀ ní ìtọ́sùn máa mu ẹ fi dá mi. wo Ramu mo ti mo mo fún ẹ go ahead báyìí lọ Ramu àfi kò o gbé wá ni lọ Ramu owó kówó pé ni o. ibikíbi tó bá wù kó sáwọ̀ wọnú bẹ̀ kó Ramu báyìí má gbé bọ̀ kó ṣáà ti gbé débi kó wá fowó ti wá lẹ́ o mo ti fún ẹ go ahead nítorí ìfẹ́ ká fi mọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yapa nítorí ìfẹ́ ká má gbé ní rẹpọ̀ tá bá ti ń lo ìfẹ́ ká jọ láyọ̀ tá ti ń lo ìfẹ́ ká jọ máa chief torí wedding ni dr tosin àti queen ni mo ṣe wá yín wá mo á ní ká wá béèrè àmì kí n wá béèrè àǹfà báwo la ṣe ń pèpè. alẹ́ tètè tèbú ẹ̀ lé ká dẹ̀ ìyànjú ẹ̀ tó ní kí n sáré wá. òbá má tiẹ̀ wá wọ́n lẹ́rù yìí wọ́n lẹ́rù ẹni olóòótọ́ gbogbo bá dé náà sí gbogbo àbá ńlẹ̀ so bó ṣe wá ìlú náà kò dáa. ẹ ṣe rí èyí tó kan èmi ni pé èmi kọ́ ni màmá bá yín ṣe àǹra ta àǹrepo gbogbo arrangement tó bá necessary ẹ̀yin ẹ lọ mèkẹ́ ẹ jẹ́ kí n mọ èèlò ló máa cost wa àwa lè mọ ibi tá a ti máa bẹ̀yìn pé ah irú owó eléyìí o ẹ jẹ́ ká manage ẹ jẹ́ ká ṣe báyìí o. ẹni tẹ̀ ti gba party planner because òun ló gbọ́dọ̀ mójútó pé a fẹ́ ra màálù a fẹ́ ra ata because gbogbo àlè wà lóyún ojú kan bẹ́ẹ̀ ni tàbá gba party planner kí ni ìwọ fẹ́ ṣe. àmì màá manage ẹ tó màá lè máa sọ pé ó dà báyìí ni kò ṣe ṣe báyìí ni kò ṣe ṣe gbogbo ẹ náà ni mo ti ṣètò lẹ̀ so mo ṣe ní kí n wá kájọ sọ then eh, nípa ti invitations so màá fẹ́ list orúkọ àwọn tẹ fẹ́ invite so that a lè tètè ṣe invitation yẹn kò ní late láti dọ́dọ̀ wọn náà. ṣé o máa pé èmi náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa pé èmi làbúrò yín èmi náà léèyàn gbogbo àwọn ẹlẹgbẹlẹgbẹ mi wọn tó oríṣi méje gbogbo ni mo máa yìn láti máa wá tí mo tọ́ máa wá síbi ìyàwó bẹ́ẹ̀ ni bọ̀dá mi wọ́n tó méje. nígbà tó ń ṣẹgbẹ́ méje kí ló ṣe ráyè ṣiṣẹ́. wíkẹ̀ndì ni wíkẹ̀ndì a máa ń ní patí tá a máa ń lọ so kò ń sí problem nípa àṣẹ mo máa ń fún gbogbo ẹ̀ ní chances bọ̀dá mi èmi náà èmi náà mọ̀yàn díẹ̀ ẹ̀ mọ́ pẹ́ gan ẹlẹ́nu gbòòrò chief dẹjọ́ tí káàkiri lọ́tún lọ́sì Eh, èmi náà lọ́wọ́ èèyàn tó máa tì mí lẹ́yìn àbúrò chief jẹ̀jọ́ ló fẹ́ ṣe. Ah. ẹ jẹ́ káwọn ọmọ bá ṣe máa ṣètò invitation àwọn orúkọ wọn tẹ fẹ́ pè so that gbogbo àlè ready àlè tètè máa fún wọn for notice. ọmọ ọkọ tí màá ṣe màá pe manager mi lọ́fíìsì ó máa ní protocol list àwọn táwọn ń pè dáadáa nínú ọṣẹ ibi tó láwọn yóò ṣe é fún dàbí pé ọmọ mi ṣe wedding mi ò rántí àwọn business partners mi gbogbo list yẹn máa jẹ́ kó tọ́wọ́ yìí. tí a bá tètè bẹ̀rẹ̀ planning báyìí á rò wá lọ́rùn nígbà tásìkò bá tó ẹ̀bẹ̀ tí màá kàn bẹ̀rẹ̀ ni pé ẹ jẹ́ tètè mọ proposal financial implication tí n bá ti mọ̀ màá lè sọ fún yín pé tó iye báyìí lẹ́bi rẹ o iye báyìí la máa manage o ẹ jẹ́ ká mọ bá ṣe máa ṣe o à lè yọ síra wọn. ṣé manage. gbogbo nǹkan náà yọ manage ẹ náà. ìyàwó ọmọ yín mà ní. fún ìmọ̀ ni abẹ́ ní ìmí ni ọmọ kan ṣoṣo ẹ̀yin lójú yín ìyá fẹ́ máa manage kò sí management tó àwọn ẹgbẹ́ mi méje ni wọ́n mọ́dẹ̀ pọ̀ ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n lérò forty sókè ya mọ kò sí management o. èrò forty ẹgbẹ́ kan. bẹ́ẹ̀ni mi ìtújú bẹ́ẹ̀ni. tó. bẹ́ẹ̀ni. ọ̀dà. Eh, ẹ̀mí wa la máa fi ṣe aṣojú wa lágbára ọlọ́run tí àwọn ọmọ tiẹ̀ náà lágbára ọlọ́run dáadáa la máa bá wọn ṣe ó ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kí n tètè rí bọ́ ṣe lọ. báwo wá ní iṣẹ́ ti jẹun kí n bá yín prepare nǹkan kékeré kan. ẹ̀yin náà ń jẹun ẹ̀ ń jẹun ẹ máa jẹun kẹ́ ah, lè lókun nú. bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣábó ti lè kó orí tó náà ọ̀rẹ́ lèmi àti gbogbo bí kinní dẹ̀ ṣe lọ yìí ó jẹ́ kó o mọ̀ wípé mi ò lè ẹ́fà sí irú nǹkan bẹ́ẹ̀ sí owó ló nà sí mi mi ò gbọ́dọ̀ nọ̀sẹ̀ sí ẹ̀ èèwọ̀ ni nílẹ̀ Yorùbá wọn náwó síyàn kíyàn nọ̀sẹ̀ sí ṣùgbọ́n ṣábí kinní ṣe ń lọ yìí náà kò yé mi gan mo dẹ̀ ń try láti reach out sí ẹ o kàn ṣáà bákan jọ̀ọ́ dáríjì mi mi ò lè kówó ẹ náà jọ oore ló ṣe fún mi ṣàánú mi má ṣe báyìí má hùwà báyìí sí mi jọ mo wá bẹ̀ ẹ́ ni ṣé kí n dọ̀bálẹ̀. no no no no no no no no no no no haba no problem uh, mo appreciate pé o wá and thereafter èmi náà ṣe àwọn investigation yẹn fúnra mi mo dẹ̀ rí i pé ìwọ̀gbọ́n ti make effort láti lọ supply stationaries yẹn kò tó discover pé owó ò sinmi tó gbé sí so uh, no problem ah, àwọn ọlọ́pàá ti kẹsàbọ̀ investigation jẹ́ ká gbàdúrà kọlọ́run fún wọn ṣe kán lè bá ro àgbàjáde mi tó wà kémi náà lórí property tèmi náà gbàjáde. Amen mo ṣàṣìmọ̀ pé rántí pé property mo fẹ́ fẹ́ ṣe collateral fún ẹ. mi ò gbàgbé. so ìwọ náà dẹ̀ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tábàárò báǹkì san. so wọn kò sí problem jẹ́ ká kàn ràn wọ́n lọ́pàá lọ́wọ́ any information tó bá need látọ̀dọ̀ ìwọ náà supply ẹ̀ fún wọn tó bá dọ́dọ̀ mi náà whatever tó bá fẹ́ jẹ́ ká jọ máa ṣe fún wọn kó o lè jáde ibi tó wà. so ìyẹn ò lè affect relationship wa so má dẹ̀ gbé yẹn sọ́kàn má jẹ́ kó dáa rẹ̀ ṣe lọ́kàn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn kò dẹ̀ sí kọ́tẹ́nì bọ̀dẹ̀ lè ṣe sí. Come in. Excuse me, sir. You're a visitor. Did they tell you their names? Mm, not at all. Okay, uh, let them in. ẹhẹn Akin wọ́n béèrè nípa apartment yẹn ṣé ó bá mi gẹ̀tẹ̀. ṣé studio apartment tó sọ yẹn mo ti rẹ́ ọ̀kan ó dẹ̀ wá òkè gan but wọ́n ní wọ́n fẹ́ spray the wall ẹ̀ ni wọ́n fẹ́ lo paint mi wà mọ̀ bóyá o ní interest nínú ẹ̀. ṣé mo láìkẹ́ ibo ló wà ibo náà kọ sí. GRA ló wà. so how soon can I get it. màá pè ẹ ni torí mi lè fún ẹ ní precise time but as soon as wọ́n bá ti parí ẹ̀ èyí máa pẹ̀ lórí aago àná dẹ̀ máa mọ bá ṣe máa sanwó oyè so bí yẹn ṣe rí nìyẹn. ẹ kò sí wàhálà báyẹn ẹ tẹkín sáré máa lọ sìn ẹ lákàlà lè sàn tán yìí ìyàwó dàbọ̀ máa rí lẹ́tà. ọkẹ O omi bá a ṣe wá ṣiṣẹ́ lórí ẹ̀ láti lọ sí. ẹ wá fún ẹ kí a kó ló ti gbàgbé ibi tá à ń lọ mọ́. Ah, ibo ni ṣe bẹ́ẹ̀ ni mo sọ pé a máa lọ sọ́dọ̀ mọ̀ sí mi. Ah! ooo oh, god mo ti gbàgbé mo ti gbàgbé nítorí ọlọ́run mo dẹ̀ expect client kan tá a jọ fẹ́ lọ wo apartment kan ní ah, area ń bẹ̀ yẹn bóyá tàbá ti kóńbẹ́ a lè máa gbàbẹ̀ lọ sọ́dọ̀ mọ́ àbí kí ló rò. you see o ò kà mí kún rárá ṣé mo wà important rárá ni oh my god ó ní pé ọmọ àwòrán ọmọ àìlọ́dọ̀ client kan ẹ máa jọ lọ wọlé kan ah, akin ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ nàá ló ń ṣe ẹ́ ṣó mọ̀ nǹkan. mi ò mọ àfi tó try to understand me i need to work tí n bá ṣiṣẹ́ náà ni màá fi tọ́jú ẹ ẹ eh? má rí bí ẹni pé mi serious rárá i promise i will make it up to you. okay no problem. thank you. látàárọ̀. You are keeping me waiting now. Àǹtí ẹ farabalẹ̀ kí ló dé? Ah, ah. Ó dé ń dá mi dúró látàárọ̀ kí ló wá ń ṣe inú ilé? Má bínú, mo sáré sáwọn kọ̀ọ̀kan. Ah, ìtẹ́tú gbé jáde ìtúgà o, èwo tún ní gèlè tẹ́tú wè? Ṣé gèlè tèmi? Wo fi gèlè mi lẹ́jọ́? Mo yẹ fẹ́ kórí lé nìyí. Hmm, Bọ́yé máa ń gbé wá nìyẹn, ó hmm, tuntun ti gbé dé. Báwo ni ọkọ ẹ̀ ń kọ́? Ó wà o ṣé kò sí problem. ọlọ́run ò jẹ́. olúwa ṣe ẹ láìdé tí ẹ dúró ṣé ọkọ ẹ ti mú ẹ lọ́dọ̀ àwọn òbí ẹ ṣá. kò ì tí mú mi lọ ah. bọ̀ ó ní pé ó promise mi pé òun máa mú mi lọ. kí lè tún dúró ṣe ẹ mama jẹ kó máa promise promise ẹ. ó máa mú mi lọ. ẹ ẹ ó dáa sórí àdúrà tèmi ṣáà ni pé kọ́lọ̀ má yẹ kọ́rọ̀ tiẹ̀ kó tún dàbí ọ̀rọ̀ tèmi o. Hm, lọ́la dúró náà ó tún dé o ó tún dé o kí lẹ rí kí lẹ rí àbí kí lẹ tún gbọ́. kí ni mi ò rí ìta rí iná ló ń jó òun ṣèbémi náà rí ọ̀rọ̀ ara tèmi gan lásán lẹ́sìn mi fún. kí ló ṣe ẹ́ lọ́la. kí ni ò ṣe mí kí ni ò ṣe mí mo tún ní onòdì èèyàn mélòó mo fẹ́ máa fẹ́ dí mi hàn mm-hmm. nígbà tèmi àti bàbá pẹ̀lú mi ìyẹn bàbá ọmọ mi torí yẹn tá a jọ ń bá bọ̀ mm. bíi tìyín náà ni bó ṣe máa máa dánnu fún mi nìyẹn a máa fẹnu yaran sọ́bẹ̀ kò sí tọkọ mi ò kí ń fẹnu dá lára mhm. á lóun asókè dilẹ̀ mhm. kò rí nǹkan kan dá lára o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ oorun ti máa sùn báyìí ojú ti máa là ọjọ́ kejì báyìí aago hmm. ọkọ mi ìpè ẹ̀ ló wọlé aago ẹ̀ ti máa gbé báyìí amẹ́ríkà ló ti ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni amẹ́ríkà oyún pẹ̀lú mi wà lóṣù méjì nínú mi ló ti lọ ọkọ mi tún tẹ̀lé mi dé maternity níbi tí mo ti lọ fún antinanta ibẹ̀ ló ti ń dágbére fún mi pé òun lọ òun bọ̀ àfi bí mo ṣe rí tó lọ tí ó bọ̀ àlọ́ ẹ̀ ni mo rí àbọ̀ ẹ̀mí ògbúrò ẹ̀ dọ̀la òsì. ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún un. ṣé nǹkan tó sọ fún mi pé ọmọ ẹ ò mọ bàbá ẹ. wo ọkùnrin máa dájú. next month lọmọ yẹn máa pé twelve years old. twelve years. dúdú wá ní bàbá ẹ̀ funfun kò mọ pé kò mọ bàbá ẹ̀ rárá. Ah, wá sọ fún mi ṣé ọ̀rọ̀ tèmi ò ti di sónú ẹ̀kú báyìí àrùmọ́ra. ọkùnrin máa níkà o ọkùnrin ò máa lọ́rùn o mm. eh, bóyá ń promise ẹni tókè tilẹ̀ bó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fún ẹ afẹnuwakọ lọ̀rọ̀ wọn ah. tí ò kì í jáàmù. mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe ṣé wàá rí mi ní jẹ́ kó sùn kò ní wo ọ̀ǹtì tó bá mú mi dọ́dọ̀ àwọn òbí ẹ̀ ìyẹn tó bá ní nǹkan ṣe o tó bá ti mọ̀ pé òun ò ní ṣe màá ní kó fi mí lọ́rùn lẹ̀ kó olúkálukú máa lọ́ lọ tiẹ̀ àmọ́ lọ́wọ́ yìí máa máa fún lọ́rùn pa ni máa mo ò ní fún ní sinmi ni àní o máa fún lọ́rùn ah, pa kò ní sinmi ni èmi ni pé tó bá fẹ́ fẹ́ a ṣe nǹkan tó bá yẹ kó ṣe fún un. ó máa fẹ́ mi ni ó máa fẹ́ mi ó dẹ̀ gbọ́dọ̀ ṣe àṣorí ah, introduction yẹn mo gbọ́dọ̀ ṣe ni a máa ṣe o ah, ó gbọ́dọ̀ mú mi lọ́wọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ó dẹ̀ mú mi lóru òru mú mi láti inú ah ẹ̀rù ti ń bà mí lọ́la. tá a bá débi iṣẹ́ ṣe là ń ṣe ọjọ́ abámutí lọ ti ń pani Abíọ́lá o abiola o abiola ọmọṣubúọlá o mo pè é lónìí o kó o di ọ̀mùtí bó o bá mutí kínkín kó bẹ̀rẹ̀ sí ní pa ẹ́ bó o bá mutí ńlá kó bẹ̀rẹ̀ sí ní tì ọ́ kiri kó tí máa tì ọ́ kiri kó tí kó tí ń ṣe ayé rẹ́gbẹ̀rẹ́gbẹ́. mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹ ní òní kó di àṣẹ o. dádì ẹ ní kí n wá ẹ rí mi that what are the necessary things. bẹ́ẹ̀ni. Um, there's nothing much at all for now ẹ ní ìdá ti stress ara yín gbogbo nǹkan tí i need everything ni tó sì àtàwọn ẹbí ẹ àwọn gan-an dìwé ìbọn ṣe mú báyìí ó pọ̀ ju ti tèmi gan-an ẹbí gan-an lọ even the artist my favourite artist is coming as well títí ẹ̀ náà máa wá àwọn gan ti wà available èmi dẹ̀lélẹ̀ i love posh posh náà máa fi gbé mi wá òun sọ pé ó fẹ́ ẹṣin so they are bringing the two we are having both together mm -hmm. nothing to worry about mm -hmm. even tá a bá ti ṣetán ní alẹ́ ọjọ́ yẹn the flight is ready. I'm going to Paris for my honeymoon. ó fẹ́ gbà mí lọ́wọ́ yín pátápátá ni. ẹ irọ́ kò sẹ́ni tó lè gbọmọ lọ́wọ́ bàbá ẹ ó lè fẹ́ ni. ẹ ṣé orí inú mi dùn láti gbọ́ yẹn. ọkọ màmá ẹ. báwo ni ẹ rà mà. inú mi dùn sí ọkàn mi balẹ̀ inú kò ṣe wọ wáyé. ṣé oúnjẹ mi lè ṣe mú mi. ọ̀rẹ́ mu ẹ máa já sínú tí ń gbòòrùn ọmọ òṣèlú ẹlẹ́dẹ̀ẹ́ àjọ máa jẹ́ máa kọ́ bọ́ báyìí lẹ́yìn ara wa ń tẹ̀dùn sí ẹ̀gbọ́n lé nìyí. ó tún fẹ́ bẹ́ẹ̀ sọ òpó a máa kọ́ tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ọ̀rọ̀ á wà kò ní sáyè ìgbà míì àyè á wà kò ní sọ̀rọ̀ àmọ́ lónìí yìí àyè wà ọ̀rọ̀ wà kárí ọkọ dá ah, ah, mi lóhùn ìbéèrè náà ta ni ìyá ẹ̀ nu. mami ẹ̀yin ni mọ́mì mi náà ẹ̀yin ni ìyá mi. mọ́mì lẹ́ngbẹ́ inú mi dùn inú yìí ló gbé má dá mi lóhùn. inú yìí ni mo gbé dàgbà. ọyàn yìí ló mu. ọyàn yìí ni mo mu of course. màmá gbọ́dọ̀ sẹ́yìn inú adùn àyà ọ̀rọ̀ fẹ́ sọ pọ̀ kó farabalẹ̀ kó gbọ́ mi jẹ́jẹ́jẹ́. ọdún fẹ́ bẹ́ẹ̀ sọ pọ̀ ọ̀rọ̀ ọmọ tó olóhùn fẹ́ tọ́pẹ́ mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọkọ mi káṣe bọ́n ṣe kó bó ṣe ń rí o tọ́pọ̀ ṣe fẹ́ fún ẹ o ọmọ àbúrò mi ni èmi àti ìyẹ́ ìyá kan bàbá kan ọmọkùnrin ọmọ náà ìyẹn pẹ̀lú ìyẹ́ kí ni ká ti gbọ́. Folúkẹ́ you're welcome. thank you. I really appreciate pé o tẹ o pé òkè jẹ́ kó kàn tẹ tẹ̀lé mi délé o tẹ wá lọ mọ ibi tẹ́mi náà tí mo rà ń forí mi sí so This is my humble crib. So, how do you feel? Yeah, it's fine. Tí mo bàtí ara manage rere. So, bí ẹ tẹ́mi àtẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ nígbà tá à ń bọ̀, mo fair, fẹ́ ẹ fair. Mo fẹ́ fẹ́ But I have to be frank with you. honestly, die for cinema. Ah. jọ̀wọ́.